ومن تبع هداه إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى إنه لم يشرع الصيام إلا للتقوى يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ẹ̀yẹ́ ń tẹ ọlọ́ọ̀ba gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ọlọ́wọ́ba subhanahu wa ta'ala nínú àwọn ọjọ́ ayé tóru wa nù rẹ̀ tọ́sán wa fẹ́ ọlọ́run dá òru kásálẹ́sà ó ti fún lájùlọ ọba bàrà rẹ̀ ọ̀rọ̀ náà ní lára tó kọjọ ọlọ́wọ́ bá tó hánà wọn sọ fún akọ́ tó kọjọ ní gbogbo odidi súra yẹn gbogbo ọgbà ọ̀rọ̀ yẹn ọba adẹ́dá ni iná anzanna omi ìlàyé láti kọjọ dádájọ́ àwọn aláṣọ àlùkò aláàdì kalẹ̀ lóru àbí ọlọ́wọ́ bá tó hánà ìwádìí sọ fún anabi sọlọ́lọ́ àlùsọ́lọ́sọ́ ibi wọn bẹ adirọ kama lẹ́yìn lẹtọ kọjọ kínú bí ó fi òru yìí mọ ọba dídá náà ló tó wá dáhùn sí lẹ́yìn lẹtọ kọjọrí khairun min alfi shahr òru abiyí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tó ẹgbẹ́ yẹn ń ṣèjọ sí mbẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ torí oṣù yìí kò sí òru yìí mbẹ ìrẹ́lẹ̀ lọ́ba dídá tó sọ ní sọ́kù tó kàn ọlọ́run ní inna anzalnahu fi laylatin mubarakah dájọ́jọ́ àwa lásán al-Qur'ani kalẹ̀ ní òru alálùbáríkà kan tí í ṣe òru alùpàdé aláwọn ìnà kónà mọ́nbírì olùkìlà làwọn ọlọ́run òṣèlú. fíhà yóò fura kòkòlò amúrin hakim lóru yẹn òun náà ni wọ́n tó ń pè ní àtẹ̀gbẹ̀dìrú àtànẹ̀wì ní oṣù tí wáyé. ìjẹ́ ẹ̀wọ́ àwọn èèyàn fún ọdún kan wọ́n máa yẹjú àwọn yẹn tó àwọn ọ̀rọ̀ yẹn nínú Allahil Mahfuz ilé yẹn ọjà tí ó mú fún ọdún kan bó ni ó máa lárúsì kí ụlọ àwọn òun máa kú fún ọdún kan wọ́n á yẹjú nínú olùlọ́ba adẹ́nà wa ń sọ ife lóru yìí náà ni o fi ha yóò fọ̀rọ̀ kó lo amúrin hakim níbẹ̀ láti yẹ alámọ̀rin tá a ti parí ọ̀rọ̀ lórí ẹ̀ tí ó ṣẹlẹ̀ kó di ọdún kan amọ̀rọ̀ mi ni àìjìnà ìyẹn jẹ́ kádàrá àkọọ́lẹ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn ọba adẹ́nà ìnà gúnà mọ́rùn-ún àwọn alárẹ̀ àwọn ọ̀rẹ́ sẹ́gbẹ̀lú àwọn àmì déyẹ fi gbà ọgbọ́n rahmatan min rabbi ìyẹn ń jẹ́ adúlátọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ innahu huwa as-sami'ul 'alim ọlọ́wọ́ bá yẹn ní ọgbọ́n gbogbo alámọ̀tẹ́lẹ̀ ya ibadallah apákẹ́ àkókò dálé wà lásìkò kọ́dírì sí ó ti lọ inú mẹ́wàá gbẹ̀yìn rọmọdọ́n gẹ́gẹ́ bá ti mọ̀ yìí pé inú mẹ́wàá àti mú mẹ́fà mẹ́lẹ́lì ṣùgbọ́n ọ̀run tó kù yín náà sì tó sábà anabi sallallahu alayhi wa sallam ó ti fa ìdọ́rùn fa àṣẹdógún sẹ́ni kọ̀ọ̀kan yín bá tẹ wá kọ́lẹ̀ àbọ̀ká rẹ̀ òun ọ̀jẹ́ ni tó ti ń ṣe ìjà fidafida tó ti ń ṣe gbìyànjú láti wá òru yìí kọ́lá yóò wúlẹ̀ bá ń àìlà ti sábà ń bá wa pè kọ́ bá jẹ́ kí sẹ́hùn di ìyẹn ni pé twenty seven kọ́ bá bọ̀ fún ọ. حديث عفاوة عبد الله بن عمر رضي الله تعالى عنهما وأرضاه وأرضاهما أقول في حديثه يوم على قدر النبي صلى الله عليه وسلم يوم قال مسلم في بجانب يا عباد الله هوا òru yìí pẹ̀lú alkiya ìmọ̀ àtẹlẹ́ fìlà azọ fún wa pé kì í ṣe pẹ̀lú jó kì í ṣe yi í kódà tá a bá fẹ́ ṣe lẹ́fìlà yẹn kìí ṣe pé ká bọ́ síwájú ta fẹ́ ṣe lẹ́fìlà yẹn kí ló dé àwọn olùrà tó sọ jù ní. èrò ní dáadáa òun àbí tá a bá fẹ́ wá omi lọ́ba àwọn ọ̀run dáadé kí ní gbàgbá dáadé àbí gúúsù. bákan náà wọ́n sọ fún òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ìgbé tí wọ́n bá mọ̀ gbàdúrù yẹn bọ́ sí kọ́ inú ìmọ̀ akínú tí màá máa sọ bẹ́ẹ̀ àdébí sallallahu alaihi wasallam níbẹ̀ ni kóòlì máa sọ wípé allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni ìwọ ọlọ́run bá alábòjú kò yẹ dájúdájú alábòjú kò ní ìwọ ọlọ́run tuhibbul afwa ó sì nífẹ̀ẹ́ sí àmójúkú kíkọ́jú fáàfù àdìní mójúkú òfin mi. àdúrà yìí yóò máa ṣe ìlà àádàdì kò ló ga ọ ẹgbẹ́ tó bá ti ṣe twelve thousand ó ti tó ó kò níbi má kà sọ lọ́run lọ́rùn bí kò tó fi máa ka nǹkan bẹ́ẹ̀ ni ọ̀bá kú máa ka ìdá rẹ̀ torí gbogbo dáadáa tó ṣe kò sí ìdí ògbé mẹ́ ẹ jẹ́ ká sọ nù tẹ̀lé tọ́lọ́wọ́ ọba ní ọba ya ibadallah tọ́lọ̀ máa fi ẹ̀sẹ̀ kóńgé òru yìí ọ̀la kìíní fi mọ́ O ni kí òru ẹ̀sùn kọ́ni òru tí máa ń rọjú ni kò ní gbóná kò ní tutù ọba jáde láàárọ̀ ọjọ́ yẹn ajáde ní dọ̀ọ́yì fatan hamra òru máa ń lẹ́ kájọ́ àti rúurú ẹ̀dùn kọ́dùnrin yẹn tọ́ba jẹ́ àárọ̀ ọjọ́ ni láṣọ àhàlà ha òní sí ṣáínì ìtara òní sí mbẹ ìdádọ́lá ẹ̀yẹ orúkọ ọlọ́wọ́ba ẹ̀yẹ onígbàgbọ́dodo ẹ̀yẹ tẹ̀ ń gbáwẹ̀ orí lẹ́tọ́ sọ yípa tẹ̀mí sọlọ́lọ́ àtàlà sọ yí mọ̀ ń sọ ọmọ rọ́mọdọ́ nẹ̀ ìyí mọ̀ nẹ̀ wà ní sàlà ẹni yóò tọ́ bá sáwẹ̀ rọmọdọ́n lẹ́ni tó ṣe wípé ó ti gbà tọ́tọ́lọ́ ó tẹ̀sí dàbí ilé e- ẹ̀sẹ̀ dáadáa rẹ̀ sọ́dọ̀ ọba dẹ́dà wọ́n mi rọ láwùjọ mọ́ sákọ́ńdàmọ́ ní ìsàmì ẹ̀sẹ̀ tó ṣe sáájú dẹ́rẹ́ lọ́ máa forí ẹ̀ ó rí lẹ́yìn pa Ànábì sallallahu alaihi wasallam sọ wípé wọ́n mọ̀ nǹkan ọmọ lẹ́yìn lẹ́tàl kọ́dìr ẹni yóò láti gbàdá ti mú tàbí kó ogún nínú rọmọdán ẹni tó máa ń ṣe nẹ́fìlà yìí tó yẹ àwọn nẹ́fìlà yàtọ̀ kọ́dìrì yìí ó ní gbàgbọ́ sọ́lọ́ ó dẹ̀ ní àgbìyànjú ẹ̀sẹ̀ dára sọ́dọ̀ ọba dẹ́dà òun fi rọlọ́ owó wọn sakọ́jà lọ bí nzàmbé gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ tó sáájú ọlọ́run máa forí ẹ̀ ó rí lẹ́yìn pàṣẹ mi ẹ̀sẹ̀ lásán ọkẹ nínú rọmọdán tó pé pérépéré ó ti gbàgbọ́ sọ́lọ́wọ́ ọba ó sì tún dé àyè ilé ẹ̀sẹ̀ rẹ̀ dáadáa sọ́dọ̀ ọba adẹ́dà òun ti rọ lọ́wọ́ ọmọ takọ̀tàwọ̀ mi gbàgbé àwọn ọ̀gá tó ti ṣe ṣáájú ní ẹ̀sẹ̀ lọ́wọ́ ọba forí ẹ̀ ìbádọ́lá ẹ̀ wá rí àforíjì ẹ̀sẹ̀ yìí kì í ṣe ákẹ́túlẹ̀ mẹ́yọ̀ mọ̀ṣúrọ́ọ̀tù adámájẹ̀mú àforíjì ẹ̀sẹ̀ níyẹn máa níyẹn pẹ̀lú kéèyàn sọ ọwọ́ àti musnad imam ahmed rahimahullah àti sahih ibn hibban rahimahullah ta'ala hadith yìí wà látọ̀dọ̀ àti sa'id al-khudri radiyallahu ta'ala anhu wọn là nabi sallallahu alayhi wa sallam sọ ife man sama ramadan ẹni ọba sáwẹ ramadan fàárọ̀ fàḥududahu ọmọ àlàrẹ̀ gbogbo àlàyé lọ́sọ̀ ẹ̀rọ máa sọ pé yóò kọ́ máa ta rẹ̀ kó kọ́ máa sọ̀rọ̀ ẹ̀yìn kọ́ máa sẹ̀ kí ewu kọ́ máa sọ fúnfún àbí kọ́ máa jà ẹ̀rí tọ́tọ̀ òun ti lóun gbá rẹ̀ òun tọ̀ gbọ́ gbogbo àwọn àlá rẹ̀ wọ́n dẹ̀ sọ̀rọ̀ fún mi mọ̀ yẹn mọ̀ ìlẹ́hu ete hàmàdọ̀ mi gbogbo gbọ́ yẹn kọ́ sọ̀rọ̀ fún bẹ́ẹ̀ lọ́dẹ̀ sọ̀rọ̀ fún òtún jà láàmù tẹ̀lé lómi nìyí ọgbà rẹ̀ fi àlá àlìlì abàrà àmù sínú ẹ̀rì irúfẹ́ nìyí bẹ́ẹ̀ àwọn ìgbésẹ̀ rí ẹsẹ̀ tí wọ́n forí jẹ́ ni ẹ sọ̀gá ni o ẹsẹ̀ kéékèèké ni o yìí sẹ́sẹ̀ nílá o àdéhùn dé aṣọ fún wa yìí pé nínú àkókò téèyàn lè tẹ̀lé tọ́lọ́wù tó ti pín tẹ̀lé tọ́lọ́wù láàdá ìlọ́po ìlọ́po lè yọ òun làkókò tá a wà yìí. lè á àkókò yìí ga ó níyìn

wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ lù mí ṣùgbọ́n lù ti àwọn kẹ́ ti sẹ́wọ́n láàmú lù ṣé mi sọ bọ́ọ̀lù ṣé ya mi sọ bọ́ọ̀lù ṣé bàbá mi sọ bọ́ọ̀lù. àti nígbà tí ṣe ọ̀dà ga yí padà àwọn èèyàn ti lọ ọ̀sẹ̀ bọ́sọ́lá wọn bá dọ̀rọ̀ mọ́dọ̀ ẹni bí yẹn lágbára lẹ́yìn tó máa sọ wípé inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run ní wọ́n yẹ kúrò mọ́ ọdún náà dáadé kalẹ̀ mọ́ yẹn sá. mo tí ọba tẹ mọ ẹni ọba tó wọ ọlọ́run tún ní ó fi ẹgbẹ́ ni ẹ̀sùn wa wà nínú ìpayà kéde máa dẹ̀ aláforí jì ráì. ẹni ọba ọlọ́run lè forí yẹn jì í jẹ́ ọ̀sẹ̀ mọ́. ọmọbìnrin tó ti pé ó ti wíwú ya wìrì. ẹni lálùjọ tó kó sí lára wọn ni wọ́n máa ń pè ní mọ̀tì lóòrò. tọ́ba jóbìnrin ẹ pè ní mọ̀tì lówó bẹ́ẹ̀ àbí ká sọ pé àtọ́ba ha àdìsẹ́rì yìí àlùjọ tó kó sílẹ̀ lára wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn èèyàn yàrá oríṣi àwọn èèyàn lò ó ń sọ wọ́n lọ̀tẹ̀ mọ́ àwọn èèyàn gbà wẹ̀ lọ́ba nígbà tó àlùjọ tó kó sí la yóò máa sọ fún pé kí wọ́n jáwèé kí wọ́n jẹ yìí wọ́n gbómi lọ wọ́n gbọ́mi lọ wọ́n tó àwọn èèyàn sá gbé kùrì lọ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún ọlọ́wọ́ bá tó sáré kí yẹn dẹ́sẹ̀ nígbà tó yàtọ̀ sásìkò yí ẹsẹ̀ ní ṣùgbọ́n ní rọ̀bọ̀dọ̀ yìí a ah, wọ́n sọ orí gbẹgbẹgbẹ wọ́n sọ àgbákò àgbákò yẹn tó wá lágbára kìí ṣe kéke kéèyàn bá wò pé èmi wọ́n sọ pé ní ọba gbàwé rọ̀bọ̀dọ̀ lóṣù ọlọ́run mọ́ sàkọ́jà wọ̀ mí sáfì pé ọgbàwé rọ̀bọ̀dọ̀ ìmọ̀nẹ ẹgbẹ́ wa ní mọ́ni wa wọ́n fi sáré pẹ̀pẹ̀ ìmọ̀nẹ àyẹ̀dẹ̀ ìmọ̀n ìgbàgbọ́ wo lọ́wọ́ àlárẹ̀ yẹn tó tún wá lọ bá ẹni tí wèrè kọlù tí ẹ wá dẹ́bọ̀ fún ike aláṣọ dúdú lélẹ̀ aláṣọ òfin lélẹ̀ ọyá ìwọ jẹ ìníkẹ lọsẹ rọmọdán àforíjì ẹ̀ṣẹ̀ sọ pé yóò rí nílá o ìyẹn kílíà sí nínú hadithi sí mọ muslim rahimahullah tí wọn gbé jáde nínú hadithi àbí ìfọyọ radiyallahu ta'ala anhu wọn ní òsìsì Ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé as-salawatul khams èrò wákàtí márùn wal jumu'atu ila júmọ̀ àtẹ́sí júmọ̀ àtẹ́ wọ rọmọdán ìlà rọmọdán kéèyàn gba rọmọdán lọ́dún ní o tún lọ́dún bí ọlọ́run ní kẹ́mi rẹ̀ wá o tún gbà mo kẹ́ fi rọ́ọ̀tún lé mọ́ mẹ́rin ẹ̀kọ́ yìí ọlọ́run bá fi pẹ̀sẹ̀ rẹ ni nígbà tó wá ti rí dájú tó ní bá ti rí kaba ẹ̀ díẹ̀ o kéèyàn bá jí rẹ̀ sẹ́sẹ̀ nílá olórí ẹsẹ̀ nílá ni ó ti láforíjì òun lẹ́bọ̀ tó o yẹ lọ́mọ́ fi jẹ̀mí à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 ọpẹ́ ní fọlọ́wọ́ bá sùhánù ọ̀rẹ́ òjíṣẹ́ rẹ̀ ọjẹ́ kẹ́kẹ́ gbogbo ayé nínú àwọn ẹni tá nẹ́bí jẹ́ àdúgbò sọlọ́lọ́ọ̀fọ̀ alìmọ̀sálám òun náà ní alìmọ̀sálàkì àwọn aláìní ìjọ tuntun kan nígbà tí rọ̀bọ̀dá bá fẹ́ fi àdàgbárọ̀ nínú ìjọ tuntun kan òun náà ní zakatul wíwọ jáka ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ àtúnlẹ̀ fún abá sọ̀rọ̀ yọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àdúgbò lọ wọ́n lè ti sọ̀rọ̀ ọ̀lọ́lọ́ àdúgbò wọ́n fi zaka sàlù kékeré o sì lọ́rẹ̀ ọba jẹ́ tó bọ̀rọ̀ sàlù sọ ẹ́m hekima zaka yẹn ni ọjọ́ ìmọ́tótó paláwẹ̀ mìíràn lọ́ọ̀kùn ìwọ̀n rọ́ọ̀kan níbi ọ̀rọ̀ àsọgbọ́nù ìkọjá làgbọrọ mi wọrọ kan àti pàlàpàlà tọtọ wí yẹsẹ nígbà tí yẹn gbà rẹ lọ́wọ́. hàbìmí ìyá hikmatu kúlà ọgbọ́n àkọ́kọ́ tó wà nítorí ìyá ọba dẹ́dà fi ìsẹ́nu òjijì ọlọ́run sọ̀rọ̀ wà sẹ́lẹ̀ pé kò sí jákà ní ìtẹ̀jẹ̀nu wà ní. àlìhẹ́kìmọ́tò sáà ni ọgbọ́n kìí tọ́wọ́ àtọ̀ àní ìdíyẹ́ náà wọ́tọ́ ọ̀gbẹ́ta lélẹ́ mọ́tàkì kọ́ba ajé oúnjẹ fáwọn aláìní. àdébí sọlọ lọ́wọ́ àlẹ́ òsàlá ó ti bá láyé nílá bẹ́ẹ̀ fún. ọwọ́ ń sàlàyé ìdúró lálẹ́ fún yẹn fọ́ọ̀mù ní ajá ha kọ́mílà sọ̀rọ̀ ẹni yóò tọ́ bá wọn jáka ká tó ń gbé òrùka yìí ọ̀sẹ̀ kí wọ́n tó ń bọ̀ ọlọ́run máa gbà lẹ́sẹ̀ ibi ọwọ́ jáka lóòótọ́. wọ́n mọ̀ ní ajá ha ẹni wọ́n lọ pàdé sọ́dà kọ́tù mílò sọ́dà kọ́ òun náà sì kẹ́ lára sàrà àti àdìsí àgùdà olùwọ́ gbé jáde tó sílẹ̀ tó wọ̀ yá àyìnbá dẹ̀ lọ ẹ wá ní jákà yìí ọ̀rẹ́ yẹn ni o nípa ti àdìsí mi ìdá tó wáyé àdìsí Abdullahi ibn Umar òdi ọlọ́ọ̀ tó dàlẹ́ wọ́n lè dùn sọ́lọ́ sọ́lọ́ àti sọ́lọ́ ó ṣe jákà ó ṣe ní dandan sáwọn ìjọ ìyẹn mútu mẹ́rin nínú kámọ̀ tàbí nínú tọ́lẹ̀ àbíkọ́ jẹ́ mútu mẹ́rin nínú sàríyàn jéró tábà wá wọ̀ alálẹ̀ àbíyí ọ̀gbìn dandanfẹ́ wọ̀lẹ́fọ́rù àtọmọdáàbí àtọkùnrin àtọbìnrin àtọmọdé àtàgbàlagbà nínú ẹni mùsùlùmí nínú àwọn ẹni tó gbà sọlọ. àti nígbà tẹ́lẹ̀ sọ́lọ́ lọ́wọ́ àtàlá tó wá pa wá látẹ̀gbẹ́ ká wọ́n jágà yìí wọ́n tó lè bá rẹ̀ yọ jáde lọ́gẹ́rùn-ún yìí lọ́kọ̀ọ́kọ́ dẹ̀ tó ti atúbọ̀ yìí pé dandan ni jáka yìí jẹ́ òun làwọn bàbá alẹ́ yorùbá dẹ̀ máa ń dá wákà pé agbàwọ̀ ẹ̀ máa wọ jáka ẹ̀ máa gbọ́ o àwọn rẹ̀ rọ̀ lókè ìyàtọ̀ ẹ̀ ń tọ́gbàwẹ̀ sí ọ̀wọ́ jáka àwẹ̀ rẹ̀ wọ́n ti rọ̀ lókè ìbàdàn ẹ̀ ti máa rọ̀ ọ̀ torí kò sí bẹ́ẹ̀ yóò tẹ̀lé torí òní mi àwa náà ti mọ ohun tí ó ti sẹ́kù ike yóò wúlò paláwẹ̀ níbi àwọn wí wọ̀n iye ọjà kà yí dandan ni afáà sàáyé ìbẹ̀rù sàáyé rahimahullah àti umar bin abdulaziz rahimahullah ta'ala rahmatan wasi'a wọ́n ní kódà àlè rí quran tá a fi báàkì ọ̀rọ̀ ọlọ́run tá a fi báàkì kì í sàdé ìdìgẹ́ lọ́sọ̀ nígbà tí ọba adé dàgbà sọ́ọ́ tó sùn àìlà ọba adé dàgbà pé kọ́ aflaha man tazakka ó sì déré ẹnì tọ́ba sá kọ̀mọ́ wọ́n lè túmọ̀ rẹ̀ náà ní rúwá zaka olùdíje jaka ti túmọ̀ rẹ̀ ya ibadallah àníta ló pinnu ẹ̀dá kókó wọ́n jaka yìí ẹni ọba ti lé oúnjẹ tó lé sí ni oúnjẹ tí ó tó ń bẹ èyí tí ó tó gbẹ tó ẹkọ tẹ́wọ́ fún ń bẹ ní òru ọdún àti ọ̀sẹ̀ ọdún ó sọ̀rọ̀ wá wọ jaka o ó sọ̀rọ̀ wá wọ jaka o torí bẹ́ẹ̀ yága yìí ó sì tún sẹ̀tọ̀ alẹ́ wọ́ ayára wọ̀ ní ọdún kọlá àbọ̀dún kọ̀ọ̀tùlà afọwọ́ adẹ́fẹ̀ tọ́jú ọmọ kí wàá tó lẹ́yìn ìbùdó ọ̀dọ́ rọ̀jò lọ́ọ̀dún tọ́lá àdúgbò wọn ó ní sẹ́ẹ̀rí àpá òru tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àtẹ́bí sọ̀lọ́ bọ́ọ̀mù àlùsẹ́lẹ̀ yọ̀ọ̀pẹ́ alẹ́bí náà yàkọ́balú náà ìmọ̀ fún àwọn ẹni tí wọ́n gba jáka àyẹ̀ ní kódà yóò fún wọn ní ọkọ̀ ládàásìlú àbọ̀kọ̀tún ládàásìlú ni ó ti wọ́n jáde ẹ̀wọ̀n kọ́kẹ́ àwọn aláìní yóò ti balẹ̀ torí bẹ́ẹ̀ dákun ẹja wọn ọlọ́run tó ti fún wa yóò ti fún wa ní ímánì tá a fi máa ń tẹ́sí bíi dáadáa ló tí ó sì ní láǹfààní láyé àtijọ́ tó yàwó ìyàwó ìyá ìbádọ́lá ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run ọba tọ́ba ti di wípé ẹni tó jẹ́ aláfẹ́ mọ́jú oyè wa wípé rọmọdán ti gbé tó ti rí lẹ yípa ti mú wà lù ṣọwọ́n tẹ́tẹ́ lọ́jẹ́ fún yóò sọlá tó láyé láti gbé wọ̀nyí ni nígbà yẹn lẹ́nu yóò máa sọ wípé nígbà tó wọ̀ ara sọ gbà ní ọjọ́ wọn ni ọ̀rẹ́ yẹn ní kẹ́kẹ́ wọ̀nyí ni o kọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùpánù ọ̀tá alájọ yìí wá sọ olùdókòwò lọ́hà àìlẹ́mọ̀ ẹ̀dá kẹ́ẹ̀sì lè fi gbé ọlọ́wọ́ ọba tóbi.

wọ̀lẹ́dùkẹ́bìrún lọ́hà àìlẹ́mẹ̀ ẹ̀dẹ́kù kẹ́lẹ́ máa gbé ọlọ́wọ́ bá tóbi lórí ìmọ̀nà tó ṣe fún yín lórí ohun tó fi ṣe ìmọ̀nà fún yín wọ́n ní ká má gbàgbé àtẹ̀kùdírù ìyẹn náà jẹ́ kan náà nǹkan tá a máa ń ṣe níjọ rìn ìfẹ́ ajá sí pé àyà yìí ń fún wa ní ìṣáàlà nípa sọláṣọ rìn ìyá ìbádọ́lá sábà wá kírun yìí ni àjọwọ̀ ọ̀pẹ díẹ̀ nígbà tá a máa ń kírun léyà nítorí àtìlẹ wọn jákàjáde ẹẹrí káti kírun yìí ní pápá wo ló fi dájú àyàfi ká wá wà ní mọ́sí àlòwò torí kò tún sí orílẹ̀ ká tó tún lọ́la jókèdè lọ al-Masjid al ilé ọlọ́wọ́n bá mi wọ̀ ya ibadallah ẹ má gbàgbé àwọn ẹ̀kọ́ wo là máa ń lò tá a bá fẹ́ jáde lọ rìn òun náà ní kéèyàn wẹ̀ ìwẹ̀ tá a gbà lérò ìwẹ̀ wo ẹ̀kọ́ kejì. òun náà ní kéèyàn fi aṣọ tó da sára aṣọ tó jíire ẹnì padà ti sọ ní ìdíbẹ̀ lọ rọmọdán ike gbogbo èmi làwọn aṣọ káàdì ni ọ yẹ ká ti palẹ̀ mú tó dàbí kò yí o ìfẹ́ alọ́jọ́kọ̀ ti dé lọ́sẹ̀ ní ìdí máa fi bọ́ fún ẹ pa ní ọyẹ kí ìdí wa máa yá pàpà jùlọ èrò léyà kàkẹ́ tí ọ̀rọ̀ apẹ́ díẹ̀ náà kì í ṣe pípẹ́ náà pàpà jùlọ ẹ̀ àbọ̀pọ̀ tó la ó ti já arọ́ náà lórí pákínrún gbàrà ló tètè wọ ó súnmọ́ kó ti parí iṣẹ́ ilé yẹn náà bákan náà náà àwọn ẹ̀kọ́ òun náà ní kí yẹn jẹ sàmọ́rọ́ kó tó di bá lọ kírun ẹ̀ jákàtà fẹ́ẹ́ lẹ́yìn náà gbọ́dọ̀ tẹ̀síbíyà allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walilayi alhamd nínú àwọn ẹ̀kọ́ yẹn àwọn obìnrin àwọn ìyàwó wa kápò wọn lọ ẹlòmíràn àwọn fẹ́ máa tàṣí ńlẹ́ ni ní ládàbò tó fi wá máa fi bọ́ fún ẹ akáwọn ọmọ lọ akáwọn ìyàwó lọ kódà obìnrin tó ń sàlejò kí wọn á máa wọn àwọn ọ̀sẹ̀ ní kírun tiwọn wọn á yẹ̀ bá ṣùgbọ́n àwọn ní ọ̀gẹ́ ní bá a wọn ó tún lè gbọ́ àjọ àti lè má mú òsè bákan sọ àwọn ẹ̀kọ́ yìí òun ni pọ́lẹ̀ tá bá sọ̀rọ̀ òun ká sọ̀bọ̀ tọ́lẹ̀ bá pé méjì tá ti máa sọ fún wa ká lọ ọjọ́ ajé bá gòkè lọ sọ̀rọ̀ kọ́ máa jẹ́ hujjatu ala alàlùkù fáàrí mi nàá nasara. kò sẹ́ni kẹ́kẹ́ ọ̀jẹ̀ kiri yóò àbáwọn tí wọ́n jẹ́ kéferì mi náà ara wọn gbọ́rọ̀ ẹ̀sìn. ìyẹn ló ṣe kí àwọn ọdún máa fi dín fún ọ dáadáa. sẹ́mọ̀ fún àtẹ́bí sọ́lọ́ àṣọlá làmì ní kẹ́ má pè wọ́n lẹ́lẹ́sìn kejì mọ́. ó ní ẹni yóò sálámọ́rí ẹ̀sìn yìí má dọ́dọ̀ rẹ̀ ọ̀nà ọwọ́ akú bí ó ti sọ fún wọn ọmọ yìí pé islam fẹ́ gbòòrò àdébí sallallahu alaihi wasallam ẹni ìkẹ́ ò ní gbọ́ nípa alámọ̀rí ẹ̀sìn wọ́n sọ fún tó máa ń gbẹrẹ ní jù kọ́ máa ń gbẹrẹ kọrin yóò tọ́ bí fi ọ̀wọ́ ní ọlọ́run ló fi dá pé ìdájọ́ àwọn bàkàtà àbí àtúfà àrùn kẹfẹ́rí ni wọ́n ìsọkúsọ ni kẹ́ máa sọ lẹ́nu pé àwọn ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn kejì wo àwọn ẹni tó dẹ kàtà ń fi pàdé àdúgbò ńkọ́ tàbí adé ká pé gé fèrè àwọn olórí láì kí gbólóhùn yẹn kí lọ́kẹ́ wàá pẹ̀lú kàwé pàdé àdúgbò ẹni wọn kèfèrí ọba adéla ló pé wọn kèfèrí ẹni tó ọba adéla bá pé kèfèrí yóò pé bẹ́ẹ̀ kò nífẹ̀ẹ́ sọ bẹ́ẹ̀ ni mọ́sálà àti olóṣèlú yọ ọgbà gbogbo eléyìí kí ẹ kẹ́ máa gbogbo ẹnu sọ̀rọ̀ sàkàsàkà bẹ́ẹ̀ mo dà bí olóṣèlú yìí dẹ́n bá ti yan ọ̀dà nìyẹn. kò sí wọn tó ń pè ní àlùwàlá àlùbárà ẹni tá a sì fẹ́ fẹ́ yà lọ́dọ̀ pé àwọn káfíìrì ó sì wí nìyẹn torí káfíìrì náà ti pè wọ́n làkọ́dí ló wí fún sọ̀rọ̀ pé wọ́n ti di kẹfìrì ọ̀dọ́ pé kọ́lù inna Allaha thalithu thalatha ṣé ìwé wà sí mẹ́ta lọ́kẹ́ ọba dẹ́ra sọ pé ilẹ̀ dínà iná lọ́hìn islam ẹ̀sẹ̀ yọ kẹ́sí bẹ́ẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ islam náà ni àwọn wà sápẹ́ àwọn alẹ́lẹ́sì kejì kẹ́ ọba tún ìjọ tá a kójọ yìí ìjọ wo lọ́fẹ́ tún ẹ sàlà ẹgbẹ́ ẹ̀sìn má bínú o lọ́wọ́ ẹgbẹ́ yẹn kẹ́ ẹ má bínú o ọba dẹ́ra ló wí bẹ́ẹ̀ o lọ́dẹ̀ bí àti òun gbogbo eléyìí náà ni wọn máa jẹ́ ìtakò àwọn ẹni tí wọn bá sẹ̀sì yóò jẹ́ kí àwọn olóbi ní àpẹẹrẹ tó bá ti jọ yẹn. bákan náà a tún fèsì jí lọ sí èyí bàbá ti káàtó bá àtọ yẹn ká ti múra ẹ bá wà nílẹ̀ mọ́kà àwọn ọmọ ya yìí tí wọ́n fi ń múra lọ́wọ́ báyìí ti bàbá kí ẹ bá káàtó bá àtọ yẹn oní kò ń bí ojú kò ń bí o. tọ́ bí kódà tó bá lọ sí wùdú tọ́lọ́ ń bá fẹ́ lóko ló lè padà táàyè tí wọn ò ní kí yín dìde bì gan. làmì sọ gbogbo àwọn àdìmọ̀ àwọn mílẹ̀ láwọn retí àwọn ọlọ́lá kan àwọn sàràkí sàràkí tí sàràkí ọmọ pé tóun bá ti kásùmọ̀ ẹ̀kú máa lọ ìdì ni. ẹ̀ka ń retí àwọn sàràkí sàràkí àwọn làwọn retí báyìí wọ́n máa ká wọ́n máa kí ìrun ìdì láago mẹ́wàá aago méjìlá àwọn bí àyílọ́ tó lóòótọ́ àkókò rẹ̀ dé gbogbo gbà yẹn sùn mọ́ tètè kí nínú àdáàbò ẹ̀ ká dé nípa ẹ̀yìn òun náà ní pé àtẹ̀kí o ká tètè lọ kí ọ̀rọ̀ ẹ̀yìn bákan náà kò sí náà bílà o ṣáájú ọ̀rọ̀ ẹ̀yìn kò sì sí lẹ́yìn ẹ̀yìn òye sí kọ́kọ́ mbẹ́ òye sí àdáàdì mbẹ́ láti lè kíra wá tó ọdún àbí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala allahumma taqabbal minna qiyamana wa qiyamana wa ruku'ana. وسجودنا ودعاءنا وجودنا وصدقتنا وتلاوتنا واعتكافنا وعمرتنا وزكاتنا واغفر لنا واجعلنا من عتقاء شهر رمضان وطول عمرنا على طاعاتك